الحمد لله رب العالمين الحمد لله الذي جعل لأشر الأواخر موسم المتسابقين وسوق العابدين وفرصة المستهدين أشهد لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله الذي إذا دخل لعشرة أحيا الليلة وأيقظ أهله وجد وشد الميزار صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى سرا وعلانية واعلموا أن لأشر الأواخر من أفضل أيام الدنيا لأن فيها ليلة القدر عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في الأشهر الأواخر ما لا يجتهد في غيره أخرجه مسلم عباد الله اعلموا أن الله أنزل في ليلة القدر القرآن جملة واحدة من اللوح المحفوظ إلى بيت العزة في, سماء الدنيا ثم نزل بعد ذلك مفصلا ومنجما ومفرقا بحسب الوقائع والأحداث الله أكبر قال الله سبحانه بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر فهي ليلة ذات قدر وشرف ومنزلة وذات خير وبركة وعظمة وذات رحمة ومغفرة وعزة من النار وقد قال صلى الله عليه وسلم إن هذا إن هذا الشهر قد حضركم وفيه ليلة خير من ألف شهر من حرمها فقد حرم الخير كله ولا يهرم خيرها إلا محروم عباد الله وهذه الليلة العظيمة العبادة فيها أفضل من العبادة في ألف شهر وهو عمر إنسان معمر أكثر من 83 سنة عباد الله ففي هذه الليلة تنقل مقادير الخلائق من الأرزاق والآجال من اللوح المحفوظ إلى صحف الملائكة لتقوموا بإنفاذها فترى شخصا يمشي في الأرض وهو مكتوب في هذه السنة من الأموات ترى شخصا ما يقدر الله كل سنة من خير ورزق وصحة ومرض وحياة وموت وولد وناوي ذلك من الأقدام كله في هذه الليلة عباد الله فاسألوا الله خيره واسألوا الله فضله واسألوا الله رحمته واسألوا الله مغفرته وسألوا الله سبحانه وتعالى بركته قال إمام النووي رحمه الله ليلة القدر مختصة بهذه الأمة زادها الله شرفا ولم تكن لمن قبلها من أدركها جاء إلا وظفر ولا سأل فيها سائل إلا أعطي ولا استجار فيها المستجير إلا أجيب دعوته أتوقف الله ọba tó tó ọpẹ́ gbà aláàánú ni ọlọ́pẹ́ ni olóore ni ọba ẹ̀yìn ọba alámọ̀tá ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe Ramadan tó se fún ọwà mùsùlùmí ó sì gbé ànábì Muhammad sallallahu alaihi wasallam kalẹ̀ ní àwòkọ́ṣe ó ń tí ọlọ́run bábá pín Ramadan oṣù náà ọba wa pín sọ́nà mẹ́ta oṣù àkọ́kọ́ ó ní ohun tàà fi ń wá ń bẹ̀ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lọ́jọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì láwà ń bẹ̀ yìí òní lọ́jọ́ kẹjọ nínú ọjọ́ mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì tí gbogbo Ramadan tí ó máa jẹ́ pé òní ni ọjọ́ kejìdínlógún nínú oṣù Ramadan ọdún 1442 èyí tí ọlọ́run bọ́bá adékẹ́ ọlọ́run tó ti jẹ́ kí ànábíwá Muhammad sa'ala tó ń ṣe jíra láti ìlú Makka lọ sí ìlú Madina ọ̀pọ̀ yìí fún Ọlọ́run tọ́wá sí ọjọ́ mẹ́wàá àgbẹ̀yìn ó ṣe fún wa ní àwọn ọjọ́ ètò ipá sí àpáǹtì tí ń bẹ̀ ẹni ọba mẹ́rẹ́ sá fún àwọn ìjọsìn oníranran ó tètè múra sí pẹ̀lú àna Ọlọ́run ọba mẹ́rin ní ọbẹ̀rẹ̀ ẹni tó bá mọ ìjọsìn ṣe tó fẹ́ nẹ́jà ìjọsìn ló ní ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yìí ọ ẹni yóò tó ń wá kóhun fẹ́ ṣe ìgbìyànjú nínú ìjọsìn ọ̀wárí ọ̀nà tóhun lè gbà ṣe ìgbìyànjú ìjọsìn náà ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn ànábì wa muhammad sallallahu alaihi wasallam ẹwùsùn ọlọ́run bá ní í ṣe òṣìṣẹ́ ọlọ́run bá sì ní pẹ̀lú ẹni tó ṣe pé ńgbà tí ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn tó bí ti wọlé yóò yẹ òru bẹ̀ onífisùn yóò sì jí àwọn ará ilé rẹ̀ yóò sì kú fún ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú bẹ́ẹ̀ yóò tún ìró rẹ̀ yóò tún ró torí pé ìró iná ìlú ń sọ ọlọ́run bá sábà máa ń rójú ju ṣòkòtò lọ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn alálàájí máa ń lò yẹn ó ń sọ lọ́wọ́ bó tún yóò tún wó dáadáa torí ìjọsìn tó fẹ́ fi ṣe àkànlò ilé ní ó ń sọ lọ́wọ́ bó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn tí ò ní jẹ́ ọrẹ òun nínú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí ó ń sọ lọ́wọ́ bó ibi ṣeré ní máa ń ṣe ìjọsìn ń bẹ̀bí ẹni tí ò ní dọ̀la ni ìkẹ́ àti kẹ̀kẹ́ ọlọ́ba ànẹ́bí náà kẹ́lọ́ba ara lé àwọn sọ àti gbogbo àwọn tó wà lùtẹ́ rẹ̀ pọ́sí tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí àwọn tá jẹ́ òsàn ọlọ́run ìpá ọlọ́run bá dọwọ́ wá o ẹjá páyọ ọlọ́run bá ní kọ̀kọ̀ àti gbangba ẹ̀sìjá lọ má mọ̀dájú wípé ìjọsìdára mùsùlùmí ń ṣe òun nìkan lọ́lá kọ́ọ́lẹ̀ o gbogbo ẹni tí ẹ bá ti ṣe mùsùlùmí ìjọsìn ọ̀dọ̀ wọn ọ̀lá kọ́ọ́lẹ̀ rárá wá dé ànẹ́bì ohun tí máa ń mú yẹn dorí kodò òjò oúnjẹ ọmọ ilẹ̀ nìkan ṣe á àwọn ojú kan tí wọ́n lérò ààmì lẹ́tọ́n náà sì bá wọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ wọn ọ̀rẹ́ wọn tesla náírà ní àmìyà gbogbo iṣẹ́ tí wọ́n ti lórílẹ̀ ayé náà inú nẹ́nẹ̀ wọn lọ àwọn olùmọ́ kọ́lọ̀mbà kó jẹ́ àgbà lọ́dọ̀ rẹ̀ ó sì gba àwọn ìjọsìn tá ń ṣe kó gbà lọ́wọ́ wa ọgbọ́n wa kọ́ bẹ́ẹ̀ ni òye wa kọ́ àwọn ni máa gbìyànjú kéèṣe kíṣẹ́ ọ̀pọ̀ rẹpẹtẹ òun kọ́ la sọ́jọ́ ti ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bákan náà àníyànwó la fi ṣe ṣe torí tọlọ́run ni tọ́rọ pé torí tọlọ́run lọ́wọ́ bọ́ gbà tí èbá méjèèjì lọ́lọ́run bá máa wò fún iṣẹ́ so ṣe ń torí ọlọ́run sì jọ ti ẹni ta ti sẹ́nà àrán tí ṣe Muhammad sallallahu ike wo ọ ara rẹ mi ẹni wọ́n gbé fọ́tò rẹ̀ kalẹ̀ pé iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ jọ òun náà ni tọ́bá ti ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan àwọn ọjọ́ yìí Ànábì Muhammad sallallahu alaihi wasallam í ń yí òru rẹ̀ í sì máa ń àwọn ará alé rẹ̀ bẹ́ẹ̀ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ọ̀sàdédé rí bẹ́ẹ̀ àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn yìí nínú àwọn ọjọ́ tó lọ́lá tó lóore nínú àwọn ọjọ́ ilé ayé ni ọ̀sàdédé rí bẹ́ẹ̀ ọjọ́ kan náà ní tí mẹ́wẹ̀ẹ́ wá fi wá lọ́lá sọ́ra àmọ́jọ́ tí ó bọ́ sí ọjọ́ yẹn náà là ń pè ní lọ́lá tòlọ́ padà òru bẹ̀ náà tún ni kìí tún sáárọ̀ rẹ̀ àárọ̀ kẹ̀jẹ́ fi pé ká fi mọ àmì pé sóru èyí ta lò yí lọ́bọ́ sí láàárọ̀ rẹ̀ kẹ̀jẹ́ látàápa àwọn àmọ́ èyí tọ́ lè jẹ́ ó ń ṣe ọlọ́run ọba ó gbé àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìjọsìn láti ṣe fún wa ó ń ṣe ọlọ́run ọba ní ọmọ tẹ́lẹ̀ ṣùgbọ́n níkẹyìn wọ́n padà sọ fún pé bí ó ṣe máa bọ́ sí nì ó ti fẹ́ sọ fún àlè òun mọ̀ yìí ṣùgbọ́n ọ̀kan náà àwọn sàábé méjì ń bára wọn jà ìjà yìí ni wọ́n ń jà lórí sí ọlọ́run bá jáde sáwọn sàábé ah wọ́n sì gbé mi dìde pé kí n wá sọ bẹ́ẹ̀ sì máa mọ òwú lára tó lè kọ́dé o ìjọ òní ọmọ bọ́ sí lọ́dún yìí ìjọ òní ó tó bọ́ sí lọ́dún tó tó tẹ̀lé kó wọn kẹwàá sọ fún yín ṣùgbọ́n tó látara àjà tẹ́ ń jà òrófẹ́ à wọ́n ti gbé wọ́n ti gbé padà sọ́dọ̀ ọlọ́run falitẹ̀mísúha fi aṣàrìlẹ̀ àwọ̀ àfẹ́ ẹ máa wà ní àwọn ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan ó ń sọ ọlọ́run bá tó wá sí wá lójú kòkòrò pé ọ̀dà ẹjẹ́ ń ṣe ń fúfú yọ fún yín ọjọ́ tí méjì ọ̀bá ṣe é pín 21 23 25 27 29 àwọn ọjọ́ tí méjì ò ṣe é pín yìí òun ni ẹ máa lọ wá sí

àánú wa náà ló ní lójú ló tó fi ṣe lójú kòkò òkè ọjà tẹbá sáwọn kọjọ mẹ́rẹ̀ wáyé ẹ̀fẹ́ fi ṣe jọ́sìn ẹ máa wà láwọn ọjọ́ tí méjì ò sí pín ìyàwó Aisha ọdí Allahu ta'ala anha wọ́n sọ kana Rasulullah sallallahu alaihi wasallam yajtahidu fi la yajtahidu fi ghayrih ọlọ́n tí ọlọ́n ní máa ń ṣe gbìyànjú láwọn mẹ́wàá tó gbẹ̀yìn léyìí tí ẹ ṣe gbìyànjú láwọn ọjọ́ míì tó tó ọjọ́ mẹ́wàá yìí ó ń sọ ọlọ́run bó lò rẹ̀ fún ìjọsìn ó lò rẹ̀ pátápátá ni àfáà mùsùn ló jáde sínú ìjáde ọwá ta jẹ́ òsìn ọlọ́run òwú lálátì lùkọ́dé ọlọ́run bá sọ alùkùránì kalẹ̀ jẹ́ bó jẹ́ pé nú oṣù ramadan ṣáàrù ramadan ẹ̀ndẹ́dì oun zìlà sí ìhìrì kùrán bó ti jẹ́ pé nú oṣù ramadan ọjọ́ wo gan oṣù alẹ́wo gan wá ní òun náà ni lálátì lùkọ́dé lọ́lọ́wọ́ bá sọ kalẹ̀ torí ẹ̀ kaná lọ́lọ́wọ́ bá sọ alùkùránì kalẹ̀ jumlatan wahida ọlọ́run sọ kalẹ̀ minal lawhil mahfuz láti òkè lọ́hùn láti bí wàhálà tí wọ́n ti sọ ila baytil izza lọ sí ilé kan ilé ìyá máa ń pè ní ilé agbára baytil izza sí sàmá ìtòníyà má wà ní sẹ́mẹ̀ ilé ayé yìí lọ́lọ́run bá sọ àlùkùránì sílẹ̀ kaná tó mọ̀ nẹ́sẹ̀lá bá dáadáa lè ka mọ̀ fàṣọ́lá lẹ́yìn náà ọlọ́run bá wá bẹ̀rẹ̀ sí sọ títẹ̀tẹ̀lera wọn títẹ̀tẹ̀lera wọn títẹ̀tẹ̀lera wọn wọ́n mú ní jama ọlọ́run bá ń sọ láwọn ọ̀sẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ wọ́n mú farọ́kọ̀ ń sọ lẹ́ni tó fi jẹ́ pé àyà márùn tó ọkọ̀ sáré kalẹ̀ sọ́tọ̀lẹ̀ alẹ́ ẹ̀rí kó ń kọ́ lọ bẹ̀rẹ̀ Quran òun kọ́ ló sì parí Quran anabi Muhammad sallallahu alaihi wasallam ló sọ pé ijaluha fi suratu kada wa kada ẹ fi síbi sóra báyìí ẹ gbé sáyè báyìí àwọn sàbẹ́kẹ̀ ń gbọ́ àwọn ń ṣe tẹ̀síìdẹ̀ tó fi wá di pé Quran ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lórílẹ̀ ayé nígbàtánilé ń bẹ lórílẹ̀ ayé inú àwọn tó wọ́n ń sọ ọ̀kadẹ̀ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ tó fi di pé alùkùránù padà pé sóra tó sọ̀kalẹ̀ gbẹ̀yìn fún ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam òun náà ni sóra tó nẹ́sì ìdàjáhà nasrullahi wal fath sóra òun náà ni wattaqu yawman turja'una fihi ila Allah ẹ̀páyọ̀ ọjọ́ ká o ọjọ́ tó yẹ pé padà sọ́dọ̀ ọlọ́run ọba thumma tuwaffa kullu nafsin bima kasabat wa hum la yudlamun lẹ́yìn náà a wà á sì ṣírò ẹ̀mí kọ̀ọ̀kan tó bá gbélé ayé ṣe ọlọ́run ọba ò ní ṣàbòsí ẹnì kankan ayé lè lọ́sọ̀ kalẹ̀ gbẹ̀yìn tóun ti ń bẹ ní Suratul Baqara lọ́wọ́ gbẹ̀yìn òun ni àyà tó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàjẹ́ òsìn ọlọ́run ọlọ́run bọ́bá lékẹ́ ọlá ọ sọ alùkùránì kalẹ̀ ní òwúlọ́ látìlù kọ́dẹ̀ òun gẹ́gẹ́ sì wí fún ni pé inna anzalna alùkùránà àwọn aláṣọ alùkùránì kalẹ̀ sí laylatil qadr ní òwúlọ́ látìlù kọ́dẹ̀

orú gúgún ní òwú náà tóbi púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọ̀sàdédé tóbi àwọn màláíkà tàà mọye wọn wọ́n pọ̀ bàjẹ́ wọ́n ló ń kà kódà ọ̀gá wọn pátápátá ó tún tẹ̀lé wọn lórí òun náà sì ni málákò jìbèrè látìgbà tí ànábì wa Muhammad sàálà sáńtì kó lórílẹ̀ ayé málákò jìbèrè lọ wórílẹ̀ ayé máa àfi ẹ̀ẹ̀kan péré lọ́dọọdún ẹ̀ẹ̀kan péré lọ́dọọdún péré lọ́dọọdún òru tá ń wí òru tí kẹ máa ń sọ̀kalẹ̀ ni o ẹni tí bá ń wákẹ lọ́dọ̀ Ọlọ́run òru tá ń wí òru tí Ọlọ́run bá máa ń gbà foríjì ẹ̀dá gbogbo ẹ̀ṣẹ̀ tó rí ẹ̀ṣẹ̀ sápò wádọ Ọlọ́run bá kọ wá foríjì lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run bó ṣàforíjì fún ọ òru tá wí òru tẹ pé gbogbo ọmọ ọ̀nà pátá tí wọ́n fàkọọ́lẹ̀ nẹ́lẹ̀ lórí tó bá lo òru yìí wọ́n gbé iná kò lọ́rùn rẹ̀ wọ́n bọ́kùn iná kò lọ́rùn rẹ̀ òru ń wí alẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna hadha ash oṣù Ramadan ọ̀dẹ̀ àdọ́rọ̀kùn ó ti wá bá ẹ̀yin ọmọ ànẹ́bí àádámà ó ti wá bẹ́yìn mùsùlùmí wà fi hì lẹ́yìn lẹ́tọ́nì ìbẹ̀ nínú oṣù Ramadan alẹ́kẹ̀ẹ́bẹ̀ orúkẹ̀ẹ́bẹ̀ ọ̀yírọ́n min alifi shahad gẹ́bọ́lọ̀ bá ti sọ ní sọ́tò kọ́dẹ̀ ó lóore ju ẹgbẹ̀rún oṣù náà oṣù ẹni ọlọ́run bá ṣe ilé ìwọ̀ fún pé púpọ̀ oòrùn lòun èsù àmá àwọn tẹ́kẹ̀ẹ́ tó já ṣe òru ṣe tẹ́lọ̀ torí tọ́rọ kọ́bọ̀ tẹ́lọ̀ lòun ẹ̀rẹ́ mọ́júmọ́ wọ́n ní forí mà ẹni ọlọ́run bá ṣe ilé ìwọ̀ fún pàpàdé forí mọ̀lẹ̀ kọ́ irú kó lọ gbogbo orí lọ́lọ́run bá ṣe ilé ìwọ̀ fún Allah akbar Allah akbar ọlọ́run má ṣe gbogbo orí léwọ̀ fún wa o wọ̀lá yóò rọmù kọ́ìrò ha ìlà mahrum wọn ò sì ní sóre tí ń bẹ nínú alẹ́ náà wọn ò ní sí ilé wọ̀ fẹ́dà afẹ́ntẹ́ bí wọn kàkọ́ lè orí mọ́ lórí ni o adúpẹ́ fọ́lọ̀n bá ti wá mùsùlùmí òru tá ń wí òru ìjọsìn ni òru tá ń wí ìjọsìn ibẹ̀ ìjọsìn òru yẹn lẹ́nìkan kò tọ́jọ́ òru yẹn nìkan afẹ́ lè má kà ju wákàtí márùn-ún lọ ìbáadà bẹ̀ sí alifẹ̀ ṣáhà ó ṣe déédé ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀rún oṣù yẹn ta bá kójọ ta kójọ lóṣùn méjìlá méjìlá méjìlá à ẹni ó bá gùn láyé tẹ́mi ẹgùn gbogbo ohun tẹ́mi rẹ̀ gùn lé lórí ọjọ́ kan ni mùsùlùmí fi kọ́pa na sana wọn náà gbé kakulétọ̀ lé pé oṣù méjìlá méjìlá méjìlá méjìlá tí ó fi tó odidi ẹgbẹ̀rún oṣù kan ọdún mélòó ni ó jẹ́ àwọn olùmọ̀ kakuléṣẹ̀ wọn ló lé ní 83 years àwọn mítẹ̀ sọ pé 83 years 3 months 3 weeks 3 days 3 hours 3 minutes 3 seconds inú ẹ̀lọ́lọ́ jẹ́ òun táwọn wíì òun kan tó yẹ pé gbogbo ohun tí èèyàn jẹ́ láàrin ọdún kan òun yìí ni wọ́n máa ń gbé tí o gbogbo àìsìkí tí ó wà báyẹn láì dààmú fún láì tẹ̀ máa wá wàhálà kan lọ títí òun yìí ni wọ́n ti pè bùwẹ́ òru yìí ní àkókò ẹni tó ṣe pé kò ní di òru ọdún míì wọ́n ti parí ẹ̀ pé tó lágbájá ọmọ lágbájá ó tún ṣàwọ́wá ìtọ́tẹ̀lé rọmọdán yìí náà lòun padà o tàkásígbẹ̀ ọmọ alámọ́yí ó sún dole kọ́ àdà ó sún kéjì tọ́tẹ̀lẹ́ Ramadan náà lágbẹ̀mí tí ó dóòlà ọmọ làkásígbẹ̀ títí ọ̀pọ̀ sínú ọdún tí ń bọ̀ inú ọjọ́ òru yìí náà ni wọ́n ti pè gbogbo rẹ̀ látinú láwọ̀hẹ̀lẹ̀ máa fò tọ́lọ̀mọ́ bá ti parí gbogbo ọ̀sẹ̀mí ayé wa pátá bá ṣe lò ó báyé yóò ṣe lọ àwátáwà bẹ́ ìgbàtáà jẹ́ ìgbàtáwà kan máa kó wọ́n ti parí ẹ̀ fún odidi ihun tó tó 50,000 years tí wọ́n ti ẹ̀ sí ìdáwọn ọmọ ẹ̀nẹ́bí adama rárá wọ́n yẹ dánẹ́bí adama ara tọ́lọ́wọ́n bá tó fi pèsè gbogbo ẹ̀ yẹ́nyẹ́ gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lórílẹ̀ ayé bá yóò ti lọ gbogbo ẹ̀ ló ti wà rẹ́kọ̀dì wọ́n tẹ̀ máa ṣe nẹ́tílù ẹ̀ wọ́n máa ṣàdàpọ̀ rẹ̀ sínú sọ́fìpẹ̀lì màláíkà tákàdá àwọn màláíkà wọ́n tẹ̀ máa lọ owó ń bẹ́ wọ́n máa kọ́ tọdún ìbò ni ó ṣe jẹ́ wọ́n kọ́ kalẹ̀

tí ó máa rìn lórílẹ̀ ọlọ́run bàbá lékẹ́lá ó sì ti pè gbogbo rẹ̀ pé a máa wulẹ̀ máa rọra àìsì ti dé ọ̀rọ̀ dé ọ̀rọ̀ ní lẹ́yìn rẹ̀ díẹ̀ lókun tá ìjogún ẹ̀fọn bẹ́ẹ̀ la lórí ọ̀pọ̀lọpọ̀ oore kabiti kabiti kabiti ni wọ́n ti gbé wá fún lórí ọjọ́ iná ó gbé wá bẹ́ẹ̀ náà lẹ́lòmí àlàáfíà rẹ̀ ó tún táyọ̀ sí àlàáfíà ó tún borí àlàáfíà fún nínú òwú iná ó ti gbé wá bẹ́ẹ̀ làwọn míì ààrẹ lórí ààrẹ ni ó tí bá ti ń kó lórí ààrẹ kan yóò máa kó lórí ọmọ abọ́ sórí ààrẹ míì bá ti ń kó lórí àdẹ́wò kan yóò máa bọ́ sórí àdẹ́wò míì àdẹ́wò kàbìtì kàbìtì kàbìtì òwú yìí náà ni ó ẹlòmí ìsẹ̀mí rẹ̀ kó tún tọ́jọ́ sí òwú iná wọn mú wá pé ẹ̀mí tiẹ̀ sì tún gún kọ́dà ó tún kọ́fà ọdún tí ń bọ̀ ó tún wà mẹ́ta tó bá ní Lailatul Qadr ọdún tí ń bọ̀ bẹ́ẹ̀ làwọn míì ló jẹ́ pé wọ́n ti kọ̀m̀pìtì tí wọ́n oṣù kan náà lókùn tí ó lò lórílẹ̀ yẹ̀pẹ̀ olóṣù mẹ́ta tí ó lò lórílẹ̀ yẹ̀pẹ̀ oṣù mẹ́ta àtààbọ̀ tí ó lò lórílẹ̀ yẹ̀pẹ̀ ọlọ́jọ́ tí ó lò lórílẹ̀ yẹ̀pẹ̀ òru yìí náà ni wọ́n kọ ẹ̀ ẹni tí ó ni ó bí ni ó ní àbóbí méjì ni ó ní àbẹ́yọkán mẹ́ta ni ó bí ní títí wọ́n mọ́ ti pẹ́ ní àbí ò tí ẹ̀wà rárá òwe náà ni wọ́n kọ kalẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n ṣe fáwọn mí pé àkàkọ́ọ́lẹ̀ ọmọ fún ọlọ́dún yìí kò sọ́mọ nínú ta kọ kalẹ̀ fún òwe náà wọ́n ti kọ kalẹ̀ àwọn òru yìí ó wá kú fún ọ̀pọ̀lọpọ̀ oore bóòlèmí àti ó ti béèrè orí lọ́dọ̀ ọlọ́run bóòlèmí àti ẹ láti béèrè àjù lọ́tọ́ dáa lọ́dọ̀ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àjùlọ àwọn dáadáa láwọn màláìkà ń kó bọ̀ wáyìí bóòlò ṣe ní sùn tọ́ wà ní ọjọ́ bẹ̀lẹ̀ ọ̀bà lórí ẹ̀ àánú ọlọ́run ọba pọ̀ táwọn màláìkà ń kó bọ̀ bóòlè ní àti ẹ lásẹsẹ ti kò ń gẹ́ rẹ̀ fi ká máa sùn láti jẹ́ pé tọba wá foríjì lọ́dọ̀ ọlọ́run ọba jẹ́ kéfèrí pọ́ńbélé

ló ń tí ọlọ́run bá fi ní ká máa wà níbi òru mẹ́wẹ̀ẹ̀wá ìmáàmù wa níwáwí ọlọ́run kó bá yọ́nú sí bàbá náà ó ní pé lẹ́lẹ́tòlù kọ́dẹ̀rí ẹ̀rí òru lẹ́lẹ́tòlù kọ́dẹ̀rí mọ̀tọ́sọ̀tún bí áàdẹ̀lẹ̀ ọmọ àlèúmà nẹ́bì nìkan ni wọ́n dá tàlẹ́sà fún tọ́ bá ti jẹ́ mùsùlùmí tí wọ́n náà lọ fẹ́ máa wóru lẹ́lẹ́tòlù kọ́dẹ̀rí ìwákúwà lọ ń wá o àlèúmà yìí nìkan ni wọ́n ṣe lẹ́tọ̀ fún àwọn tó ti lọ sáájú ànábì Muhammad sallallahu alaihi wasallam wọn ò jẹ́ wọ́n ṣe kò ń gẹ́ àwọn orin tí ń bẹ́ẹ̀ àwọn ànábì wọn bí òkè ẹ̀mọ̀ nípa òwe lọ́lásìlò kọ́lẹ̀ rárá bó ti ulẹ̀ ọmọ ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run bá fi sàpọ́nlé ọlá rẹ̀ lórí àwọn ànábì tó ti lọ sáájú ẹ̀ òwe lọ́lásìlò kọ́lẹ̀ yìí ó fi lé àlèhùn mọ̀ lọ́wọ́ ká máa wà láàrin ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn Ramadan àwọn kèfèrí fi ọkọ̀ ọ̀kan gan mọ̀ àwọn gan máa sa ẹ̀sùn lórí ìlànà wọn ẹ máa rí táwọn kan yóò ní fi ṣọ́ọ̀ṣì ilẹ̀ wọ́n máa pe àwọn èèyàn wọ́wọ́ bẹ̀ ni àwọn náà wọ́wù lálátùlù kọ́dìrì ni àwọn pásítọ̀ wọn ọ̀sọ́ fún wọn ni wọ́n kẹ̀lá wọn ṣe ìṣòro ìṣòro ọlọ́jọ́ mẹ́fà ìṣòro ọlọ́jọ́ mẹ́sàn-án àwọn ní òsì o adúpẹ́sọ́lọ́n bá ti wá mùsùlùmí àfà wa Nawawi ọlẹ́ni yóò tọ́ bá ṣe kò ń gẹ́ tọ́ bá béèrè orí lọ́dọ̀ Ọlọ́run tí bá ń wá dáadáa lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bó ní kọ́ tí bá ń wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀sán ẹlẹ́sàn débi pé àwọn sálàfù wa àwọn sàábí ànábì Muhammad sallallahu alaihi wasallam yastahibuna al-iksar min ad-du'a tilka al-layla ọmọ látara ọ̀lẹ́ jẹ́ yọ́ da kápín òru tó ní rìn àrán ní mọ́sálásí bí aago mẹ́ta kùn tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ẹ̀lá máa fi ìwọ̀n wá síbí ní ìlà ìtàhálà ṣùgbọ́n tẹ̀sí aago mẹ́ta kùn tẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ló yẹ kó ti jí ọ̀rọ̀ nǹkan ti jí látàgọ́ méjì láàbọ̀ kọ wà nú ilé rẹ tàbí kó ti máa bọ̀ mọ́sálásí náà kọ máa wa ṣáfihìn ọ́sàlàyé fún ó ní pé òun máa nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀ àṣàhìbò à ń yẹ kú ní ìṣìháàdì hù fi ní àárí ha ka ìṣìháàdì láìlè ha òun nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ kó ṣe pé ìgbìyànjú tó wọ́n máa ṣe àtọ̀sẹ́ rẹ̀ àfálẹ́ rẹ̀ ìṣẹ́mù náà ni ìwọ̀n bọ́n ní ọmọ asù yàtọ̀ sí bára tó ṣe jẹ́ lónìí tí ẹ bá lo orú afá ẹlòmí ó sùn olóorun làwa jẹ́ ilẹ̀ yorùbá ń bí látara fáwọn oúnjẹ tá ń oúnjẹ olóorun ni àwa jẹjà lo alẹ́ alo wákàtí mẹ́ta wákàtí márùn láì sùn lọ́sàn ìlọ́po ìlọ́po rẹ̀ láti fi sùn lọ́sàn mọ́mù wa ṣáfihìn wọ́n láwọn máa nífẹ̀ẹ́ sí púpọ̀ láwọn ọjọ́ mẹ́rẹ̀ lo òru rẹ̀ náà lo ọ̀sán rẹ̀ táwọn èfi táwọn wá fi ń ṣègbìyànjú tọ́ba padà di pé ńgbà bá ti ìdí lẹ́wọ́n wa máa sún jọ kejì ọdún jọ kẹta ọdún tí wọ́n ń sún gbà náà kò sí nǹkan kan ṣùgbọ́n àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé àwọn ọjọ́ pé má sún má sún má sún iná lọ́jẹ́ ṣùgbọ́n wọn ò fi rí àwa bẹ́ẹ̀ wọn ò fi rí wa bẹ́ẹ̀ lẹ́lòmí ọ̀bẹ ìsùn ọjọ́ méjì ọjọ́ mẹ́jọ yókùn ọ̀sútù ni ó ti lò ọwá mọ́ra rẹ̀ kọ dára rẹ̀ mọ̀ wọ́n tọ́ mọ̀ pé wákàtí tó lè ṣe lóru ojú wákàtí méjì lọ péré lẹ́yìn wákàtí méjì àárẹ̀ dé pọ̀lá gba mọ́sálásí wọ́n ti ń kí ìyámọ̀ lẹ́yìn látago méjì láàbọ̀ dágo mẹ́rin àbọ̀ wákàtí mẹ́rin tó sì ṣe kò nira rẹ̀ la láàmù tó ẹjẹ́ ká nira wa la wọ́tọ́nà wọn bá dá bẹ́ẹ̀ pé bọ́lọ́wọ́n bá ti dọ́ọ̀nu irú mọ́sálásí ẹ̀nà sàpáǹtì tẹ́ bẹ́ẹ̀ lọ tẹ́ pé ọ máa ń rí lò bẹ́ẹ̀ tẹ́ sì sí wàhálà kẹka tẹ́ bẹ́ẹ̀ òun lọ dáa jù ṣe bẹ́ òun lọ́tẹ̀ ajù tí ọba ti ní máa rẹwà kan tó bá dẹ̀yìn ọdún kan máa sun papọ̀ àwátà jẹ́ òṣìn ọlọ́run bá òru tá ń wí ọlọ́run bá ní pé sàlẹ́mù ní ìyẹ́ hátà mọ́tòlá ilẹ̀ fàjẹ̀ àlàáfíà ni lóru jọ́nà àlàáfíà ni gbogbo ọkẹ́ máa ṣe ń bìí àwọn màláìkà ló dé wọ́n pọ̀ bàjẹ́ àì máa rí wọn ni tọ́bà ipá àbá máa rí wọn lọ́wọ́n bá dáa pé ká máa rí wọn ni ìdùnnú ọ̀bá tún lékún dùnnú fún wa

after mímọ̀ tàtàní zalo fi ìbà kíyà ti ẹ̀yà ní sánà wọ́n pọ̀ jọ àwọn ọjọ́ àwọn òru yókùn lọ nínú àwọn òru ọdún ìtaní after tẹkúnnù fi hàdì ilẹ̀ after min adadilẹ̀ hasọ̀ alahadi al'af yóò fi ha min kọ́l allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu àwọn òru yìí débi pé àwọn màláíkà ọ̀pọ̀ wọ́n pọ̀ débi pé tí yẹn bá lè ka yìí pẹ́ẹ̀lẹ̀ lèyàn lè mọye wọn tí yẹn bá lè ka ìrù pẹ́ẹ̀lẹ̀ pé ní èjì ẹ̀ta ẹ̀rin àwọn ẹ̀fà ìje ó rí bẹ́ẹ̀ ló ti mọye wọn bí wọ́n pọ̀ dé òun náà àdúrà tó ń fẹ́ kí èèyàn máa ṣe púpọ̀ jù òun náà nàlà ó máa náka pàápàá gẹ́gẹ́ bí ẹni Muhammad nífẹ̀ẹ́ sí jùlọ ní gbogbo ọmọ Muhammad ní Aisha

تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني ọ̀nà àbáyọ̀ lélé jẹ́ fún gbogbo ọwọ́ tẹ́ pé owó pé àdúrà oní ma wá ṣe lè mọ́mù ní pẹ́ nílé ìwọ̀n òru yìí àdúrà olè mẹ́rin ma wá ṣe tọ́ bá máa dọ́ àkẹ́kẹ́ máa sàdọ́ àyè tẹ́lẹ̀ ìwà bá ti àtìkáwò tẹ́ ló ní sùjú òjò làwọn ẹ̀nẹ́ta kó wọ́n tòfí máa ṣe lọ bẹ́ẹ̀ látàkọ̀ ládọ́ àmì dípò tó fi máa ń sọ èdè Yorùbá má ṣe èdè Yorùbá dákùn má ṣe èdè Yorùbá o kọ má bà wá bà wọn rẹ jẹ́ ló jẹ́ pé mọ́sálásí ti wà yìí àwọn èdè àìka kò nóòtù súnà ni ṣùgbọ́n àwọn ọmọ gbé jùlẹ̀ látàrí pé àwọn olùmọ̀ náà wọ́n ti rí sí nípa pé kò nóòtù kíkà rẹ̀ sílẹ̀ ẹ̀kákà bí kò nóòtù wọ́n lè tọ́wọ́ látọ́dà níbi náà lẹ́yẹ káká ṣùgbọ́n ìmọ̀yà àwọn gbólóhùn àwọn gbólóhùn àwọn gbólóhùn làwọn olùmọ̀ ayé náà tó ti kìbọ̀ wọ́n fi ṣe kù lóṣù lónìí ẹ̀sùn tó burú mẹ́ ṣùgbọ́n bí tọ́lọ̀ burú ni pé ah! tí bá rí sáàdá lọ́lọ́mọ ní ọ̀mí oh, ọ̀mí oh, látara bẹ́ yàrí mi lè wọ àdúrà rẹ̀ náà níkẹ̀ẹ́ dípò ti sáàrí ní olúwa wọ gbogbo ohun táà ti ń bábọ̀ láti bí wákàtí mẹ́ta ọwọ́ ọ̀parí yọ́ bàbá gbogbo ẹ̀jẹ́ ìyọ̀bá pẹ̀lú kẹ́kẹ́ lọ bí àdúrà tó fi pé ẹnì kí òun ní mọ ohun tó ń bẹ lọ́wọ́ bá dé lórí ìwọ náà lọ mọ̀ sọ́dọ̀ ọlọ́run òun náà ní sùjóòdì ká máa ṣe ní sùjóòdì kama sọ ọ̀pọ̀lọpọ̀ àdúrà ní sùjúdù kò ní sí ṣáàrì ní bẹ̀ ṣáàgbọ́ ni ò ní sí bẹ̀ láàrin wa àtọ́lọ́wọ̀n ọba ni ọba ti gbẹnu dákẹ́ wọ́n má wí nǹkankan mm-hmm. láàrin wa àtọ́lọ́wọ̀n ọba ni látara bẹ́ẹ̀ ìtakùnú àwọn olùmọ̀ bí wọ́n ti nípa lè máa kàá tó lásìgbà tí rọmọdán yìí ti dá méjì ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé àwọn olùmọ́dó lórí péjì tó wá látọ̀dọ̀ ànẹ́bì nìkan ṣoṣo ní ká máa wí ká máa wó pé lè mọ́mú mọ́kà lè mọ́mú mọ̀dínà àwọn ẹ̀ ń sọ gbólóhùn báyìí àwọn ẹ̀ ń sọ tí ọ̀wá dáa ni àwọn olùmọ́dó ní pé ni ó ti sáájú wọ́n bẹ́ jẹ́ ìjọ ẹ̀bá ànẹ́bì máa ń wí níbi kò nútù rẹ̀ ti tó wá kárọra wí láti kó ń bẹ́ àwọn olùmọ̀mí sọ pé tó bá jẹ́ àwọn gbólóhùn tó já ibi sọ àtàríṣẹ́ àwùlà iṣẹ́ ẹ̀rùn ọmọ bá wọ́ pàpàá jùlọ ń pàtí ẹ̀yìn kìí jẹ́ àmà tọ́ ẹ̀kọ́ bá ń da sí inú ilé làwọn tàájú rẹ̀ ó lè ṣe kùnútù ẹni tí wọ́n sì gbádùn dáadáa lọ́wọ́ ọ̀nà lọ́wọ́ ọ̀ta tí wọ́n èsè bídíà ń bẹ̀ kí wọ́n náà jọ ìwọ̀n ọmọ bá wọn kírun tí tọ́jọ́ mẹ́wàá fi pé bí ilẹ̀ láìta ara pọ̀ lẹ́ni tó kà lùkù án àsìkò tí wọ́n ṣe fi yàmù láìlẹ̀ sí tó ti jí máa kà lùkù án pọ̀ lẹ́ni tó ti àdúrà tó yẹ pé àwọn àdúrà rẹ̀ má fi ti àrí mi sí jọ jẹ́ láàrin wa àtọ́lọ́hun ìdẹ̀ ọ́fíà ó ṣe àdúrà rẹ̀ láàrin wa àtọ́lọ́hun tàdúrà fúnra rẹ̀ ṣe fáwọn ọmọ rẹ̀ ṣe fáwọn aya rẹ̀ ṣe fáwọn ẹbí rẹ ṣe fáwọn òbí rẹ ìjọba ti kú náà àwọn òbí tó jẹ́ mùsùlùmí wá foríjì lọ́dọ̀ Ọlọ́run ọba fún ètí bá ń bẹ lórílẹ̀ ayé tí ò ti rí ìdáyà bó ti tó àti bó ti yẹ ọ̀tún mùsùlùmí ni ṣùgbọ́n lọ́bẹ̀ yọ ní bẹ́lọ́wọ́n bá fún wọn bá jẹ́ kéfèrí wọn ètí ìkú bẹ́lọ́wọ́n bá fún wọn fọ́lọ́wọ́n bó jogún ìdáyà fún wọn Ọlọ́run bá ṣe tán láti gba àjọ ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ gbàtẹ́rù òjìbù dáwàtà dáìn ìdà ọlọ́run bá fi má jẹun tó ìdà dáà èyí máa ń jẹ́ pé ẹni wọ́n bá pè mí ṣùgbọ́n tó bá pè mí ní o tí tún wọ́n ni pé mọ̀ fún mọ̀ kọ́ lápá ayá yẹn ni pé báwà bá ti fi ọlọ́run ọlọ́run kò nílò ọlọ́run ó ti pápá jù lọ àwọn àdúrà tó wá lọ́sọ̀dà níbi Muhammad sallallahu alaihi wasallam tọ́fẹ́ sọ́rọ̀ àwọn àdúrà tó wáwùl mọ́sílá àwùjọ àwùlẹ̀ kẹ́bù àdúrà wà ń tẹ́lọ́dọ̀ ọlọ́run tàbí àdúrà ìpọ́njú tí Muhammad sallallahu alaihi wasallam ti máa ń ṣe ọlọ́run bó ti gbà lẹ́bí nígbà ìtàhà má fèrè ilé fọ́fọ́mọ̀ láwùjọ tí wọ́n lẹ̀ ọba fi kúlọ̀ aláwọ̀ ni ìsàdọ́ ànẹ́bì lèlé yẹn àdọ́ alẹ́ yóò bá lè ó lè bá ní tíra kẹta àdọ́ ànẹ́bì ànẹ́bì sọ pé ọlá fi nífin ọlá ẹ̀yà àti ọlá òun ní àtàrẹ mẹ́ta mẹ́ta rárá ò ilẹ̀ yóò bá ládé bàbá yẹn ò àwọn bàbá wá sí gbìyànjú púpọ̀ bọ́lọ̀nkọ́ bá ti dáadáa fún wọn kò sí tíra táwọn ń rí bọ́lọ̀n bá ti ní wọ́n rò làwọn tí ń ṣe ṣùgbọ́n àti rí tíra lónìí làwọn òfin láwíjàre bóòdà nẹ́bí ṣe ń sáàdúrà òun ni kọ ṣèwádìí lórí ẹ̀ pọ̀ lẹ́ni tó wà fún ìdílọ́dọ̀ ọlọ́ lóòrù lálátìlùkọ́dẹ̀ yìí pàpàá jùlọ láwọn ọjọ́ mẹ́rẹ̀wàá tààmọ́jọ́ tó ọbọ̀ sínú òòrù lálátìlùkọ́dẹ̀ wà fún ìdítọ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́ ẹ̀ṣẹ̀ wa pọ̀ gan-an mélòó la fẹ́ sọ èyí tàà mọ́ ọmọ dá èyí tàà tí ẹ̀mọ̀ tàà ń kó sí rẹpẹtẹ pàpàá jùlọ nínú olútàwà yìí ah ẹ̀ṣẹ̀ wa pọ̀ kò ló ń kà wà fún ìjì lọ́dọ̀ ọlọ́run bàbá ọlọ́run bó ṣàfún ìjì fún bẹ́ẹ̀ tọ́lọ́run bàbá bọ́ ṣe tọ́ ara ìlè ṣe ń ti ká ó ti wá pa tó fún fáwọn èèyàn kọwa dòsí ní ọlọ́run tó dìjọ ọjọ́ mẹ́wàá ó aga fọ́lọ́n bá ní ṣe aláta sunna ti nàbí jẹna muhammadin sallallahu wa yẹn yóò o wulẹ̀ finú lélẹ̀ yóò wá wà sí mọ́sálásí ọjọ́ ọjọ́ ọdún kẹta nàbí òṣèrú ẹ̀ látara pé àwọn ìyàwó rẹ̀ àwọn náà fẹ́ bá gbogbo wọn ni wọ́n kó aṣọ wọn kó wọn ìtẹ́ wọn àwọn náà fẹ́ bá ń ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ gbèsè ló jẹ́ fún tí ọlọ́run fún tí ọlọ́run bá padà sán ọ padà sán fi Ṣawwal lóṣù tó tẹ̀lé Ramadan àwọn tá jẹ́ òṣìṣẹ́ ọlọ́run àwọn àtúkà tápọ̀ lẹ́ni tí wọ́n máa ṣe àtúkà láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé àwọn alẹ́ rẹ̀ kama tàkà àwọn ọ̀sán rẹ̀ kama tàkà àdìwá àrídà nẹ̀bí sàálà àdọ̀ sọ́jà èyí tó wá látọ̀dọ̀ الإحسان الإحسان الإحسان في هذه الليلة المباركة kápọ̀ lẹni tí ó ṣe rere tí ó ṣe dáadáa ní àwọn ọjọ́ mẹ́wẹ́ ìwáyìí pàpàá jùlọ tàbá tó wá mọ̀ pé ó dàbí epo wù ní òun lọ́lá tó lè kọ́dẹ̀ pọ̀ lẹni tí ó ṣe dáadáa tí ó ṣe dáadáa sáwọn èèyàn ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí dákùn bí pọ̀ dáadáa kó tún okùn bí ó tún yí àwọn ìyàwó rẹ̀ ra dùn wọ́n nínú láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí náà ni ó ti máa ń sàwọn ọ̀rọ̀ tó dáa fún wọn pé pẹ̀lú ògbò ọlọ́run wọn fẹ́ raṣọ ọdún fún yín bàtà ọdún fún yín kọ́dà kó tó ra sẹ́ẹ̀lì sí láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí kò dùn wọn ló dáadáa bẹ́ẹ̀ náà ni wọ ìyàwó nẹ̀kọ́ dọkọ rẹ̀ nú o yàtọ̀ sáwọn ìyàwó kan sí pé èpè làwọn máa ń sẹ́ dákùn máa ṣe pé láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé o àmàlẹ́kà dé àmì làwọn máa ṣe ọba tó wá wọn kọ rẹ̀ lé pé ní rí 1000 òun náà kọ́kọ́ tọ́jú ara rẹ̀ kó tó rẹ́ sí rẹ̀ o inú àwọn kẹta gbọ́dọ̀ mójútó láwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyìí ọ̀sọ̀lọ̀wọ́ tó mọ́ fúrúdọ́ ìwọ̀n wákàtí márùn-ún ká máa du jàmáà pápá Muhammad sáàdà sọ pé ìnà lọ́hàn wọlá ìkátàhún ìsọ̀lónà àdásòfò kò lè búwà ọlọ́run bá àtàwọn òjíṣẹ́ rẹ̀ àtàwọn àláìkà máa ń sàdúrà fáwọn nínú ẹgbà wà mí nínú Allahu malaikatahu yusalluna ala mayamini sufur ọlọ́run bá àtàwọn màláìkà rẹ̀ wọ́n máa ń ṣàdúrà fún àwọn tó máa ń tò ní sọ́ọ̀fù ọ̀tún lọ́tù wọn máa ṣàdúrà fún wọn tó bá ti dáadáa inú kẹta ká sí ẹ̀ka mójútó ni àwọn ti lówó kájọ sàká wa pápá jùlọ tàbá lè fi sínú àwọn ọjọ́ mẹ́wàá yìí àwọn tó jẹ́ àwọn ẹni eré tí wọ́n jó lówó lágbàáyé àárín ọjọ́ mẹ́wàá yìí láwọn máa ń fi sí kódà wọn a máa fi ó múra sáwọn ọjọ́ mẹ́wàá yìí púpọ̀ ọjọ́ mẹ́wàá yìí kó sí nínú àwọn tàà lówó tàà lè bí yọ́sàká sọ̀dàkọ́ sọ̀dàkọ́ sọ̀dàkọ́ láti sàárà bàbá wa bá ṣe mọ́ ọlọ́run bó ń gbà níjọsìn lọ́wọ́ wa

ọ̀lẹ́ni tó pé yọ́ máa tẹ̀ láti ọlọ́run bá púpọ̀ wọ̀sí nẹ́gbìlì máa àti wọ̀sí yìí àà ó jìnà sáwọn ẹ̀ṣẹ̀ àtàwọn àṣìṣe bákanáà ọmọ kábàámọ̀ lórí àwọn àṣìṣe ìfihàn ti ṣe lọ ma kábàámọ̀ lórí rẹ̀ ń bẹnu wa obìnrin olóbìn ló ń kí mọ́lẹ̀ kábàámọ̀ lórí ẹ̀ ni o èèyàn máa ń tòṣì o ìgbáyà onígbáyà nígbáyà sì sí àlẹ́bíà Muhammad sallallahu alaihi wasallam pé èèyàn máa ni

ó ní ní oṣù gbọdọ̀ mákì ó sì ọlọ́mbà ló wíbẹ̀ ìmọ̀nàta ọ̀rọ̀ ọ̀fá ẹni yóò tó bá lọ lé yẹmíwò pàtàlà ọwá béèrè lọ́wọ́ rẹ̀ lámtókó bá lọ sọ̀dá tó àwùbàyìn na yau ma fi ríwáyà àwùbàyìn na láìlá ọlọ́mbà ò nígbà wọn rẹ̀ fojúdí ogójì ọjọ́ ojíjì ogójì alẹ́ nínú ẹgbàwá mi tọ́ bá wá bìlí fún tó ìwé ẹni bẹ́ẹ̀ fàkọ̀dẹ̀ káfàrọ̀ bí ma ń jìlá àdá Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ níbẹ̀ ti sa ìgbàgbọ́ tí fi rán nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam mùsùlùmí wá pọ̀ mẹ́bà jẹ́ ọlọ́ọ̀bọ̀ sànú wa bó wá lẹ́ni ó fẹ̀dí jókòó tì nígbàtẹ́ tọ́bá ikọ́ bá ó ti ṣe kèfè rí sí wọ́n tí wọ́n fi rán nẹ́bí ẹni ni ìdájọ́ ọtí ẹ̀ àwọn olùmọ́sọpẹ́ tí bá ti ń ṣe tọ́láwọn olùmọ́kùnrin sọ́nà méjì pé tàbáwò pé kò dàlùjẹ̀nú ìwọ́n yọ́tàtẹ̀ ọgbà tí bá ń dàlùjẹ̀nú èrè pálá ń ṣe o ṣùgbọ́n ìwọ́lámọ̀ tí ń lò ìwọ́lámọ̀ tí ó lò láàbá fi máa ń kó tán lódidi ọmọ pé ìyọ tí ń sọjọ́ àlàálẹ̀ fáwọn èèyàn láti rùn lẹ́yìn o ìwọ̀n ẹni ó gbádùn gan àti rùn lẹ́yìn rẹ̀ àti mọ̀ bọ́yọ́ lọ́wọ́ bá gbà ká tó wá sọ̀pẹ́ yọ jáde ọgbà lọ́dọ̀ ọlọ́run máa fún الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتى وقفوا لهم أسكتك فنبي محمد صلى الله عليه وسلم تسكت كل بان رضي عن صحابه كتب عن سلاك وقتوك دي ọjọ́ ẹ̀san àwọn tẹ́ ládá lọ́wọ́ kàkalẹ̀ yìí jìnà sáwọn èyí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe láwùjọ ti wà yìí sí owó nínú ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá sí owó jìnà sí sí owó iṣẹ́ ìjọsìn ni ó ṣe iṣẹ́ tó fi gbalada lọ́dọ̀ ọlọ́run jìnà sí sí owó iṣẹ́ ọ̀làgbà lẹ́wò pé sí owó òun náà níṣẹ́ àwọn àdádálẹ̀ táwọn èèyàn dálẹ̀ láwùjọ ti wà yìí àwọn èèyàn owó wùlá látọ̀lẹ̀ kọ́dẹ̀rì fi mọ́bẹ̀rẹ̀ mọ́nìsì nàárù kọ́dẹ̀rì ni wọ́n wá fi ní àwọn èèyàn wá wọn wá bí agbègbè owó wùlá látọ̀lẹ̀ kọ́dẹ̀rì wa wọ́n láwọn ń sùn wọ́n láwọn jẹ sàárì ẹjẹ́ bá wọn fi sọ́sàn wọ́n wá sanwó lẹ́látìlẹ̀ kọ́ dé ọdún jìnẹ̀sí o jìnẹ̀sí kò sínú lànà ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn lànà láti sọ fún wa yìí bákan náà kó jìnà sí àwọn tó yẹ pé tọ́ bá ti ní jẹ́ pọ́ lọ́ọ̀ṣe ìjọsìn ní mọ́sálásí nǹkan ní lọ́lọ́ọ̀ṣe lọ́hùn yóò jà kọ má lọ́wọ́ ẹlòmí ń pe àwọn ọjọ́ mẹ́rẹ̀ wá ìlú wọn lọ́ọ̀ fi kó mi yọ́ máa fi lọ tó ti obi káàkiri àǹtí ẹjọ́ ẹ̀dàmù tàbá kí ìrùn rákà mẹ́rin mọ̀bẹ̀ yìí nìkan ẹjẹ́ ìgbà nẹ́mbà láàrín Àwọn ìyàwó yàwó kíyàwó ń bẹ́ntà, àsìkò inú olùfẹ́ lọ́wọ́ bá ọkọ̀ gidi, àwọn ọkọ̀ kásìkàsí ń bẹ́ǹta rẹpẹtẹ wọ́tọ̀ bá ti lọ́kọ tó ti níyàwó àsìkò yẹn ni kò fi bẹ́lọ́wọ́n bá lórí àwọn ìyàwó rẹ̀ kò fi bẹ́lọ́wọ́n bá lórí ọkọ rẹ̀ àríṣìkì tó péye ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bó jogún ẹ̀ fọ́kọ rẹ̀ ipò tó tó ajẹ́ kú ọ̀nà ọmọ arìnrìn jákujákú kí

obì mi, tó yẹ pé gbogbo gbáyà rẹ̀ láàmà rí ìta àwátìrù àwọn òun lálá sínú kọ́dé lòun ṣe gbogbo ẹ̀ bọ̀bọ̀ọ̀bọ̀ yéè ọ̀rẹ́ dé dákùn tí wọ́n obìnrin bá lọ òun lálá sínú kọ́dé yọ́ da kó múra dáadáa wọn afẹ́ lónìí kó múra dáadáa kọ má egbó kọ má yẹ pé láàdá náà ń wá ó ti kú ẹsẹ̀ báwọn èèyàn látara ti ẹ múra dáadáa tó fi lọ ni ò ètè gbọ́ jẹ pé ń gbọ́ bá rù tọ́wàá di báwọn èèyàn máa di pé àlùwàlá wọn lọ́ọ̀ ṣe ọ̀rálùwàlá ti bọ̀rọ̀ bí ṣe ń padà ní ilẹ̀ yìí dákùn má fò bá afọlọ́wọ́n bá bíọ́ múra dáadáa sọmọ́mọ̀ ọ̀fẹ́ jẹ ọfẹ́ jẹ ọ láti ń bẹ lóru láti rìkọ́dẹ̀ àwọn bẹ lọ́hùn aláwọ̀mọ̀ ní kàkó wọ́n tó fífò lè afọ̀fọ̀ àná ọlọ́wọ́n bá dákùn ọba tó pé ìmọ̀ ń sàmójúkò ní ọ dákùn sàmójúkò fún wa onífẹ̀ẹ́ sàmójúkò sàmójúkò fún báwọn ọmọdán ti ń lọ díẹ̀ díẹ̀ sí ń lọ díẹ̀ díẹ̀ sí ń lọ díẹ̀ díẹ̀ àwọn orin tó pọ̀ ń bẹ lákùnjá ti kò ń gẹ̀rẹ̀ ọlọ́run gbogbo àwọn àjálù àjálù àjálù àjálù tí ma ń kọlẹ̀ dá ọlọ́run dákùngbé fòwáwúlé o dákùngbé fòwáwúlé o dákùngbé fòwáwúlé o àwọn àdánwò àwọn àmìwò àwọn àmìwò àwọn àmìwò téèyàn òbí wá ní sí Islam mọ́ ọlọ́dàkùnmájà àrí láyé wa a ń bí ọlọ́run ọba gbogbo àwọn òbí wa tí wọ́n ti lọ ọgbọ́ ọlọ́run ọba tó jẹ́ mùsùlùmí bá ṣàforíjì fún wọn bá wa kẹ́ wọn bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ẹni tí bá ń jìyà lọ́ba múyà kó lórí ẹ̀ ẹni tí bá ń ṣèkẹ́ ẹni tí bá ń rí kẹ́ lọ́ba àtàlékùn kẹ́ wọn àwọn tí wọ́n wà lórí ààrẹ bá jogún àlàáfíà fún ọ àwọn tó ń bẹ lórí ààrẹ bá jogún àlàáfíà fún ọ àwọn mí bẹ nílé ìwòsàn bá jogún àlàáfíà fún ọ àwọn mí bẹ nú ilé wọn bá jogún àlàáfíà fún ọ àwàtàwà lálàáfíà má sì tẹ̀wà jìwà mọ́lẹ̀ o àlàáfíà tó péye dákùn ti tẹ̀lẹ́kùn ẹ̀fún wa sí ẹni tí ń sunkún nú wa dákùn pa lẹ́rìn ẹni tí ń banújẹ́ nínú wa dákùn jù nínú ọ̀lọ́lá ìlàlá ọ̀bànà àti ẹ̀fìdìnà hápánà wọ́n fi láàáfíà